من قاس ومن دار إن الجهاد لأقسامه وأفضلها سلام حق لذي جور وسلطان كلام حق لذي جور وسلم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وما فقد الماذون مثل محمد وما فقد الماذون ọmọ pèkéwú tí ìmúláwùrẹ́ ọmọ jáde torí ẹni tó fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ ayé lọ́dà bó ṣe dà níjọ́ ohun táwọn àfa wa bá ń ṣe wá sí gbogbo kálukú àwọn àgbààgbà wọn gbé Kùránì lọ́wọ́ àwọn yóò mú báyìí lọ́wọ́ wọn máa kọ̀ọ̀kan lẹ̀ ọ wà máa pe ìmúláwù dáadáa wà máa torí pé kéwú pàpọ́rù wà ó máa jọra wọn kékeré báyìí èpè ó sì ti dàdúrà ọ̀rọ̀ gidi ọ̀dọ̀ ọ̀rọ̀ ọbu tí wọ́n bá ti pè dáadáa wà máa fa ẹ̀dà wà máa fa ẹ̀dà bilkọ́f kí ó yàtọ̀ sí ké àbí ẹ̀yin oníwèé wà máa fa ẹ̀dà lè máa bú nà ìyẹn ní oral english fi wà bí kí ó yàtọ̀ sí ké wà máa fa ẹ̀dà lè máa bú nà mísìlá muhammadin. wà máa fa ẹ̀dà lè máa bú nà. ẹ̀yà yìí. مثل محمد صلى الله عليه وسلم وما مثله حتى القيامة يفقد وما مثله حتى القيامة يفقد. وما dàkún já máa wà pẹ̀lú lẹ́kọ̀ọ́ tí mùsùlùmí máa kọ́ ń bẹ̀ bẹ́bá lè yàn kú kalẹ̀ báyìí a ah, ní sínà ní ọ̀sẹ̀ ìjẹta ní a ṣẹ̀ṣẹ̀ rí lẹ́ni sí kí wọ́n àwọn dókítọ̀ wa àbáwọn nọ́ọ̀sì mọ́ wà wọ́n máa bu ara rẹ̀ báyìí wọ́n lè máa bu bí ọ̀rọ̀ báyìí wọ́n lè máa yín lè kaná wọ́n ń wò wáyà láìfù kù lára rẹ̀ àbí tó bá rẹ̀spọ́ndì sí stimuli kẹ́pẹ́ tí nǹkan bá gún yàn bẹ́yìn lẹ́niwé tó bá rẹ̀spọ́ndì bí ẹ ṣe ń bu nǹkan òpè ah, máa gbé wọn lọ ẹ fún wọn lọ́tíjìn àbí pé mo ò tí ì kúnnù àjẹ́ pé ṣe kí ni ó kù lára ha ah, tí wọ́n bá ń dápò ànábì báyìí ìtẹ̀yẹ̀ tí máa mọ̀ pé wà lára mi ara èèyàn ní rí bó ṣe rí tẹ́lẹ̀ o wọ́n ń dápò o wọ́n ṣe àdìkáàrù ní àdìkáàrù yamayama kọ́ ni ń wí o àdìkáàrù alásàlátù kọ́ ni ń wí o àdìkáàrù à ni ọlọ́ni takṣàírù sọ̀gbọ́kẹwọ́ takṣàírù min juludul ladina amanu ọlọ́ni àwọn kan bẹ irun dúó gbóore ń bẹ lára wọn wọ́n ní kó láti wá dáwọn mọ̀ wọ́n bẹ́ẹ̀ sì dáwọn mọ̀ ní pé gbogbo ọ̀gbẹ́ tí wọ́n gbọ́ Kùránì báyìí ara wọn ò ní èèyàn yóò àmọ́ fíìlì rẹ̀ fúnra rẹ̀ àwọn olè mọ̀ kéde káwọn àgbà sì sì láti máa wo èyí ń kọ èèyàn gẹ́gẹ́ lára rẹ̀ ni ó mọ̀ pé ọlọ́run ò Eh, eh, eh, ọmọ tí wọ́n rẹ̀ o tó bá yẹ pé irun dúró gbóore ń bẹ lára èèyàn gbogbo àtọ́ bá ti ń dákọ ọlọ́run ó kọ ànábì sallallahu alaihi wasallam wọ́n ké Qur'an wọ́n ṣe àzíkà èèyàn náà mọ̀ fílẹ̀ lára rẹ̀ kì í sàwọn tí wọ́n máa pé ńgbà tí wọ́n gbọ́ tó ń ṣàzíkiri lọ́ba náà lẹ̀ níta wàìwà àà ah, ah, àwọn ẹlẹ́mìí nù èyí ò kò ní nǹkan kan sí pẹ̀lú ẹ̀sìn kódà bí èèyàn lè máa sunkún bùká olùkà ẹ̀bọ̀ bùká olùkà ṣí kódà wọ́n lórí ìrun àwọn afọ́nifòwà wọ́n ní bùká olùkà ṣí fi sọ́láàtì wọ́n ní mọ̀gòtà fàrùn ẹni tí kùránì yé tí wọ́n wá ń ké lọ́ba gbọ́ ìmáàmù ní ń ké òun ń gbọ́ tàbí ìmáàmù gan fún rẹ̀ lọ́ba bú ẹkún wọ́n ní irú ẹkún bẹ́ẹ̀ ẹkún là ń pè ní bùkáù kí ni mo pè bùkáù ẹkún wọ́n ní mọ̀gòtà fàrùn ọlọ́run fèrèjì èèyàn gbọ́ ń ké kùránì wọ́n wá ké débi tó lágbára fún malatus alónà yawma ìdìn alìdáhìn tẹ́ bá mọ̀ tó máa yà tí mo kéhùn gbogbo ẹ̀yin tẹ́ lówó ẹ̀rú sì máa báyìí ayà yọ ọ̀kan tí mo ra kéhùn fún malatus alónà yawma ìdìn alìdáhìn ìtumọ̀ rẹ̀ bọ́. ẹ̀yin tẹ́ rí jẹ́ lára bẹ́ẹ̀ bá gbọ́ tó máa yà ẹ̀ sì mọ̀ sunkún. Bismillah. الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم عن النعيم لا إله إلا الله ọlọ́run ní gbogbo ẹ̀yin ké ẹlẹ́dàánù ọjẹ́ ní oúnjẹ wá sẹ́kù ẹlẹ́dàánù ẹ̀fọ́ dànù wọ́n fọ́ bẹ̀ dànù táwọn èèyàn yípo yín tẹ́bi pa wọn ọlọ́run ní jọ́gbẹ́dà kìámà gbogbo ẹ lọ fọ́dà nù ẹ sinwó sí ẹ jẹ́ tán ẹ jẹ́ tán ẹ wá fi tissue paper ẹ fi nù báyìí ẹ tún sọ ọ́ nù ọbẹ̀ kankan ọlọ́ọ̀ni wọ́n wà kó mú bí lè rí parẹ́ yóò ó máa là tó ṣe àlọ́ náà yàwó máa ní àyè náà yìí. àyà táwọn bí gẹ́gẹ́ bú ẹkún torí ẹ fún ó máa là tó ṣe àlọ́ náà yàwó máa yìí ní. àní nàìmí. àní àbí ẹ rò pé ẹ rò pé wọ́n ràn wọ́n ló kún ayé nì lọ́dọ̀ àwọn àfa wọ́n ràn wọ́n kún ayé nì ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ yìí tún yàn ṣe fa wàláhì azim bá mo sọ kalẹ̀ mímbà rí lánàá sọ pé nígbà tí mo wà ní mímbà rí lánàá mo sọ pé ẹ̀yin èèyàn ẹ kọ́kọ́ gbà mo kú ó láàfa pé astafula ti dàfa ọmọ kéwù náà sì ni mí mo ti kú ó lọ́mọ kéwù pé nǹkan báyìí ni ẹ bá sọ fún un pé adé tí ọba jọba yìí ní sọ àmọ́ sọrọ a gba mi gbà mí ẹni yóò wá àbí lọ sọ̀rọ̀ mi fún mùdírù ló fi èmi ní ń bá tó wá sẹ̀rẹ̀ méjì bá mi wà láyé ah, èmi lè ń bá wí ah, eh, ọ̀dà inú méjèèjì káàtẹ̀ ìmọ̀pọ̀ èrò pọ̀ kọjá kí mọ̀pọ̀ ìwọ́ kejì yìí rí ni mo rí ah, wá yà ọ́ lẹ́nu ẹ̀rìn tó bú ẹkún tá a ké yìí tí àfa wa abdullahi ọlọ́runwájú ké yìí summa latusa yawma idhin alim na'im ìjọ ta ebi ń pa ànábì ẹni ẹ̀wọ̀n sọ́yẹ kébi ọ̀pá ànábì ànábì ìrẹ́lẹ́kẹ́ ebi ní ń pa torí ebi torí problem ló fi sá lọ church sọ́yẹ kébi ọ̀pá ànábì ebi wá ń pa ebi gidi ṣé àbọ̀ pé tẹ́bí báyìí ti fi ń pa bá lélé ń pa gbogbo ti mẹ́ra bẹ̀rẹ̀ náà nù ni ní ló fi jẹ́ pé wọ́n níjọ́ gbéjà kìyàmà tọ́lọ̀ ń bá dájọ́ tán hasbunallahu wa ni'mal wakil káwọn ọmọ náà máa lọ nù ná ọlọ́run bá wa fi náà lò pàápàá níjọ́ gbéjà kìyàmà àkọ́kọ́ náà ọlọ́run ẹni tí ń bá fi sí mo ìyá àkọ́kọ́ wà ó ìlọ́pàá tó jẹ́ pé tọ́lọ́ bá fi àwọ̀ ọmọ àdìjẹ́nẹ̀ sáàdìjẹ́nẹ̀ tọ́lọ́ bó ṣàfiwánú wọn yóò wá pé kí la tó fẹ́ torí yóò yọjú sí àwárí àwọn àdìjẹ́nẹ̀ láàrọ̀ náà àwọn ọmọ àdìjẹ́nẹ̀ ọlọ́run kó fi wánú wọn o kọ́ dá òkú kọ́ jọ o kọ́ gbà wá lẹ́rú o wà nìkan láàrọ̀ náà àwọn ọmọ náà ò ní rọ́ náà ah yes ẹyin náà ẹyin baba wa náà lẹ wà ní yìí ọlọ́run kọ́mọ̀ jẹ́ kápadà sí wọ́n bá yín tẹ̀ǹtẹ̀ ọmọ tó bá àbí ọmọ sẹ́tọ́ i don't want to see you àbí kọ́ lè wí yóò ṣe dáadáa sí ah, ọmọ dáadáa ẹ wà sọ fún àwọn ẹgbẹ́ o ọmọ dáadáa ni o you will like to see such a ọmọ àbí ẹ mọ̀ gbọ́n rí báyìí fún yẹn ni pé abáyọ ọmọ ìwé àmọ́kéwò ẹ̀ tó bẹ́ẹ̀ èyí sì máa mọ̀ ọba ara rẹ ni ọbẹ̀ kí ọyẹ kọ́ ọmọ ti ẹnu ẹran adìẹ tí bàbá rẹ bá ti ń pa kó pé Allahu Akbar ibi orí àti ibi ẹsẹ̀ èmi mo ní àmọ́ kọ́ ọmọ kí ọmọ atágẹ́ẹ̀tì tán kọ́ sọmọ tó ọ̀kẹ́ sọmọ gidi nù ọmọ tí ọmọ ọba ara rẹ lọ́dọ̀ bàbá rẹ nù bàbá ló lè wo pé yẹn kọ́ ọmọ ìjẹ nínú ìtàn ẹ̀rọ àpẹẹrẹ ọmọ ẹ lọ́ mọ wo ẹ lọ ọmọ wo àwọn òbí yín dáadáa ọmọ tí ọba ṣẹ̀wá tàfẹ́ tó ṣẹ̀wá ni get out of my sight táwọn ẹ bá mú bọ̀ ah, ah, ẹni tí wàá mú bọ̀ tó bá jó létí ju yín ah, aláàjì mi rírù ọmọ ìfẹ́ ẹkùtì ọkọ̀ bọ́ta náà táwọn àwọn náà bá ẹni tí ó bá wá sí pẹ̀ tó náà bá wá jẹ́ dáadáa kọ̀ wá ní ẹni tá a bá lọ sí pẹ̀ ẹni tó bá wá sí pẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ tó lólùfẹ́ wa ń bínú òun náà wá ní kọ́ gàgàgàgà yóò ti pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ náà ni ọmọ yìí bọ́sẹ̀gbẹ́ kan ni kò nígbà ebe mi mo mú lẹ́yìn ó sì wá rí pé hmm, bẹ́ẹ̀ kọ́ and at the same time ẹni tó wọ́n náà bá pọ̀ lólùfẹ́ rẹ̀ tí ọba wá rí pẹ̀sẹ̀ ẹ̀yìn so lólùfẹ́ túká yes torí pé ìfẹ́ ju májẹ̀mú lọ májẹ̀mú mo ti sọ pé ọmọ yìí ìfẹ́ rí mọ́ olólùfẹ́ rẹ̀ wá gbé lẹ́yìn ó rí nù ẹran ní òmò ọ̀jẹ̀dì a fe gbe eme elenilawa oriri o si din tano ah a wa kanada nubi a wa magbanu meluwa lara adi ba zai zai imi ti re ma a jebe kilomuwa je eyan so di enu ena lofe je lo fi je aha o lo n so aye mara awon bayi o wa entawovenu o lo nika ara awon gan o ti binu taa ife ri oma i ọlọ́wọ́ owó rí ìwọ ọlọ́fẹ́ rí bẹnu kádàrà kó tún rí yọ́wà ní kẹ́ni tó ní kọ̀rọ̀ sílẹ̀ ló gbé lẹ́yìn iná làwọn afá tó mẹ́bẹ̀ẹ́ lọ́kọ́ ọlọ́run dákun ọ̀rọ̀ yìí méjì wọn lọ sọ̀rọ̀ fún bàbá akẹ́ ọlá o méjì wọn lọ sọ̀rọ̀ fún alájí mi ní irú ọkọ̀ fẹ́ gbà ọlọ́run méjì wọn sọ̀rọ̀ fún bàbá wa ọ̀pá ọ̀pá dáre o ó ti mọ̀ pé àtàwọn ah, yìí ń bá ti gbọ́ òun ọgbà gbogbo ẹni tí ọba wa nírú kí bẹ́ẹ̀ yọ sọ̀nù ayé onímọ̀ ni ọlọ́lá ni onípò ni olówó ni tí wa láláyà fi ọlọ́run fẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ ni tó wo báyìí tó wo báyìí pé ta lólu ẹ̀ tó tún lè bá wa sọ̀rọ̀ à bẹ́ẹ̀ ni ẹ rí ọba ọba kan bá lò ọba ni ó wá rí pé ọlá dé à jẹ̀mọ́ bọ́lá bá sì dé èyíkéyìí ní ọlá ọlá mímọ̀ ni ọlọ́ ni ọlá àpò ni ọlá àpò kò síbi tí ò lè bá sọ́ra yóò sì sí àfi kéèyàn múra rẹ̀ wálẹ̀ àwọn èèyàn ọmọ rẹ̀ òun ọmọ kó ń kéré àwọn èèyàn ọmọ rẹ̀ tánà bí bá wo gíláàsì báyìí àní aláhùnmá sọ gírí ní fi àyè ní fi àyè ní ọlọ́run bí bá ti ń ríra mi dé máa kéré lójú ara mi ojú àwọn ti wa náà mọ́sà sọ náà mọ̀nyán ọba yìí bá lò ọba mùsùlùmí kò sí tí islam tí gbogbo tí islam bá bá gbogbo tó bá bá islam lára èèyàn wàláhì ò ní ṣìṣe bí owó bá bá islam lára èèyàn èèyàn ní ṣìṣe irú rẹ̀ lọ́wọ́ pé ó lówó àwọn humble bí bí bàbàrà tí tóbi jíjẹ́ mọ̀ yẹn láyé tó bá bá islam lára èèyàn wọ́n pé ah, ó humble wàláhì àzì islam lágbára púpọ̀ foundation tó concrete tó lé ní tí islam bá wà lára èèyàn lóòótọ́ tó jẹ́ pé islam gidi gbogbo tó bá rí kọ́ máa bọ̀ yọ bá yọ islam ó gbé mi islam ó gbé mi ẹ wà pé abẹ́wà yìí bẹ́ẹ̀ sí ń wo ó sì lówó wọ́n pe náà ní wá síwá láàrin àwọn tálíkà bá wọ́n ó họ́mbù ni lóòótọ́ àwọn ní ó bá ò létí ẹ o àmọ́ tó ń ti bẹ́ẹ̀ violence yẹn ò ní tún wá jẹ́ kó náà tún síwà ṣé tó nípa ń jókòó láàrin yín ẹgbẹ́ yìí lẹ́pẹ̀ wá ní àwòwé ọlọ́run ìṣẹ́gbẹ́ tiẹ̀ náà bá lò lọ́ba yìí ọ wá rí pé ọlá ta wí sẹ́wọ̀n báyé báyé èèyàn tán ọba náà ni wọ́n fi jẹ òpin kan náà nù báyé báyé èèyàn tán yányá wọn ìjọba ọ wá jọba ah! ọ wá rí tọ́ba tó bá fẹ́ jáde báyìí yóò ti rí táwọn yóò ti tò lọ àwọn alálìgétà sẹ́mu alìgétà fèrè tí wọ́n máa fa ẹ̀mí tẹ́yìn pé trumpet alìgétà làwọn pè é àwọn alálìgéta àwọn ti dúró àwọn tí wọ́n máa kì í àwọn tí wọ́n máa sọ ní tọ́jẹ́ pé tó náà bá gbà pé bẹ́ẹ̀ ní oríire ó burú ẹ̀rí tẹ́ máa ń kí ìkànnì ọba wọn máa ń kì wọ́n ní ìwọ làárí bá wí ìwọ tó gba ya wọn tó gbà ya wọn sẹ́ inú tiẹ̀ náà máa wá dùn àwọn onílù máa kó àwọn onílù àwọn alágbe wọ́n máa ti ọlá lu ọlọ́run àwọn alágbe àwọn olórin yìí àwọn aláìgẹ́ta wọ́n máa ti alágbé wọ́n máa ti ọlá wọ́n máa ti lu ọlọ́ba ìwọ náà tó yẹ náà bá fẹ́ burú yọ àjẹ́ wọn forí òun gbá babu àyà wọn á níbọ̀ sàlùwà látọ̀ dẹ́sẹ̀ kan sí ọlọ́run gbà àrùn rẹ ẹgbọ́n mọ́ ó náà wá sí báyìí àlá ìlà ìlànà jẹ́mọ́ táyé òfin ní jáyé mọ́ kùránì ọmọ sẹ́ni àyà kan bẹ́ẹ̀ ní kùránì ọlọ́ni ilẹ̀ ìnsánilà yàtọ̀ dọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn ó ṣe báyìí tó bá rí kó ń ju ẹnìkejì lọ ó lójú ọmọ ẹ̀dẹ́ yẹn tí ò ní ṣe báyìí tó bá wù báyìí kó o pé gbogbo àdúgbò yìí ilé ta ló tó lè mí náà wọ́n pé kò sí tó bá tẹ tọ́lọ́ bá tẹ tó kó àwọn eléré bújì tó bá ní ẹyin ọmọ wọn ni nà ta ló díjẹ tó aládùúgbò yẹn wọ́n ní ta mú òní pé kò sí wọ́n ní ta ní àríjẹ mú òtẹ̀ tó nígbà pé jẹ jù lọ yóò wá wá kí la wá tẹ̀ tí ò yanu wọ́n pé kò sí kí la ta tí ò jó wọ́n pé kò sí wọ́n wá Allahu Akbar àwọn wọn ìṣó mọ́sálásí bóòkírun bóòkírun ìṣó àwọn ọba àwọn náà wà mọ́jà yí káyé ní oṣù tó gbẹ́sẹ̀ báyìí àwọn afáàlásì fojú wọn rí mọ́ àwọn afáàgbà náà tí wọ́n ní ìsìnkọ́ ọmọ tí wọ́n dúró dáadáa àwọn bàbá wa ní wọ́n wà ní okòyì kí ni òjò wọn gbé àfin tí ń bẹ ní mọ́sálásí ọjà bá àwọn àbá àkọ́ ni àbá àsánkì àbí ọlá àbá àkíbà ọlá la ilaha illallah àwọn àfà àwọn àfà àjọ istikọ́mà wà uprightness istikọ́mà uprightness wọ́n wà upright wà lọ́ọ̀yìn wọ́n wà upright wọ́n sọ̀rọ̀ wọ́n bí ìjẹjọ náà àníyé máa dákọ̀ wọn zikiru awliya yunzilu rahma yunzilu rahma ká máa rántí àwọn ẹni ọlọ́run ká sì máa ṣàlàyé ọ̀rọ̀ wọn ọlọ́run ó sì máa wá kẹ́ àwa náà wọn ò bata yi bi ma a máa pé fun lowo náà wọ́n tó fún lówó tí èrè rẹ àwọn náà wọ́n tó fún lówó tí ó dé máa wò pé bàbá dé òun tí wọ́n fi wọ́n fi nǹkan yẹn kó ẹ̀sìn jọ òun ni wọ́n kà kún torí pé kí ló fà tẹ̀ fi lé lu pé ọmọ yìí tàjọ ń kírun yìí tó bímọ yìí kò lówó lọ́wọ́ àwọn ọmọ ìṣesí gbogbo àwọn tí ń kírun lẹ́yìn wọn wọ́n wá pè é ní bóyá ìkó mọ́kànlá àbọ̀túnla gbowó tó fi rẹ̀ ran mùtíwà adépọ̀jù tí ń gbá bọ́ọ̀lù nì àáfàá wa àgbà kan ní bàbá rẹ̀ ń kírun lẹ́yìn wọn nígbà wọn bí mùtíwà adépọ̀jù ń rówó pẹran àfa àwọn ló ní ló pe bàbá Mùtíù Adépọ̀jù ẹni tó bá mọ̀kọ́ lọ lè bí ìtàn rẹ̀ ní sọ fún yín ni ó ní ẹran tó pa gbà owó tó dì mọ́nà àwòtá àbádé àwọn náà ní ń bọ̀ ìmáàmù tí ń bọ̀ nù gbà owó ilé àwò wọn kan fún eléyìí lọ́mọ wa ná ọmọ pé mi wọn sọ fún pa bàbá máa ṣe òun náà lọ́wọ́ wa ṣe tó ń ṣe orò pé wọ́n náà kọ́ jẹ ní wọ́n náà man amila salihan fali nafsi wa man asaa fa alayha wa ma rabbuka ọmọ kéwú ló lómi dáàrin yín nìyí ọmọ kéwú àbí ṣé gbogbo ṣé gbogbo àwọn bàbá wa yìí bàbá akẹ́ọ́lá bàbá wa Mùníru bàbá wa Kádàrí yìí ṣé òun wọ̀nyí lè yọ àwọn àmọ̀ tí ó lóun ọmọ asọ ìdí èèyàn ọlọ́run ló ní tó bá ti dábò èèyàn báyìí tó bá lọ mẹ́ni n ò ní mọ̀wọ́ náà láyé ìdí èèyàn láyé torí náà a kì í gún ọlá èèyàn máa máa gún ọlá kò sínú ètò ọlọ́run kò pé ẹ̀yà tó bá lówó owó tiẹ̀ ló ní owó tiẹ̀ kọ́ ló ní owó ọlọ́run ló ní ọ̀fẹ́ nínú bá ní iyì tiẹ̀ ló ní iyì so gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ ọba bá lò ọ wò pé ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ń tàn mí wọ́n ní mo sàlọ̀ láti mo dẹ́sẹ̀ kan sí ọlọ́ngbà àrùn mi ọwọ́ àrònú ọwọ́ àrònú ọwọ́ ni ọ̀dà ọwọ́ àlọ́lẹ̀ bá alálẹ̀gẹ́ta kan ọwọ́ àpè sàn pé he who pays the piper dictates the tone àbí n ta bá fọ fún fèrè ní fèrè yóò wa á sọ fún alálègéta pé wá gbọ́ ní ìmọ̀ fún ọ ní iye báyìí àmọ́ nǹkan ẹyọ kan náà ni mo fẹ́ kọ́ máa fi alálègéta rẹ wí ìwọ ló sì máa ṣáájú àwọn ẹntọ́ráàjì mi gbogbo bí tí n bá ń lọ nítorí àwọn alálègéta rẹ wí náà ni pé bálò bálò ìnàkà tán bálò bálò látàtàkà bárò látàtàjà bárò látàbí ṣe é ń sọ̀nà balo balo ìnàkà mayitun hmm. balo balo la látàtàjàbàr látàbí ṣe é. ọlọmọkà ó ní nǹkan ẹyọ kan má wí nǹkan mi o dáwọn mi ò máa wí nǹkan mi ní tí kí wọ́n máa wí tálígẹ́tà rẹ̀ ó máa fọ́n jáde ní pé balo ma kọ́kọ́ làkọ́ máa wọ́n pè mí ní kábíyèsí ẹ̀wò ẹ̀wò ọgbọ́n ẹ̀wò ìwà pẹ̀lú ọlọ́run ẹ̀dá kọ́kọ́ lákọ máa lérí náà bálò bálò ìnàkà máa yí tán bálò bálò látàbíṣẹ́ ìhìn látàtàkà bá látàtàyà bá ìnàkà máa yí tán bálò bálò ìnàkà máa yí tán. Hmm bálò bálò làtàbí ṣe é bálò bálò látàtàkà bár látàtàkà bár ẹnìkà máa yí tán. nítorí kọ́ ọmọ pàlìkẹ́tà wí ni ìtumọ̀ ẹni pé bélò bélò ẹnìkà máa yí tán òkú ni ọ̀hún ẹ̀wọ̀n rẹ̀ ọlá ni o ọba ni o wọ́n á ní kọ́ ọmọ pàlìkẹ́tà wí bẹ́ẹ̀ fún kó máa gbọ́ ṣèbálò má pè mí kábíyèsí lákọ́mọlérí ìnàkàmọ yìí tọ̀nù ìjọ kan ni bó ṣe fẹsẹ̀ rìn ìjọ kan ni wọ́n gbé ọ o bó ṣe ń wọ sọ fún ààrẹ tó ń ṣe bá wájú mi lọ ìjọ kan wọ́n wọ̀ fún ọ o bó ṣe ń bọ́ léwẹ̀ tó ń wẹ̀ fún ààrẹ ìjọ kan wọ́n wẹ̀ ọ wọ́n ti ṣe wọ́n ti pèrún jọ wọ́n bí ọ ìkámọ̀ wọn ò sì ṣe wọ́n sì pèrún wọ́n sàlọ̀ làwọn pèrún jọ wọ́n bí ọ wọn ò sì kí wọ́n bọ̀ kí ni o balo balo innaka mayyitun òkú ni ọ́ balo balo látàtàkà bá má ṣe gbéraga o balo balo látàtàjà bá má jẹ̀yàn pa o balo balo làtàbíṣẹ́ ẹ̀ ọ̀jẹ̀ kankan ọba nù ọlá nù tó bá ti wá ń wí àwọn yóò sáré kí ọba sunkún àwọn dìdì yóò pọ̀ ọmọ sọ oríṣiríṣi tí wọ́n jábẹ́ sọ òkú tí ẹ̀ awa mani eh, yi abin da kana so ka yi ba alikali ka sai Allah la ilaha ọba eh, lọrin kan náà bàbá kan nínú àwọn tí ma sọ̀rọ̀ fọba lọrin áá àníṣéwù gbogbo ẹ̀rọ e, ọmọ kú wọn máa ga wọn máa fara yílẹ̀ baba ni wa láyà ń tiẹ̀ a áá òun náà wà pé ṣéwù yí abin da kana so ka yi ba alikali ka sai Allah ṣe ń tọ́ba wù ọ kọ̀ sẹ́ńtì ọ̀dájọ́ rẹ̀ àwọn ọlọ́wọ́n dà ba alikali ka sai Allah ìdáhùn sáà yi abin da kana zo ka yi ma ṣe tó bá wù ọ́ bá àlìkálì kà Allah kò sẹ́ni tí ọ̀dájọ́ rẹ̀ àmọ́ lọ́wọ́ gbogbo adájọ́ lọ ma yi abin da kana ka yi ṣe tó bá wù ọ́ bẹ́ẹ̀ ọ ma tìrìbùnà ọmọ ni supreme sọ òpin rẹ̀ náà ni yi abin da kana ka yi ma Allah ẹnìkan ò lè tó tó lè àmọ́ ta ìkánà túnù gbogbo jẹmọ́ wà pátá ẹ̀yìn tọ́lọ ti ṣe ní mọ̀nyán ẹ̀ní ṣiṣẹ́ ipò ọláyẹ̀wá sí ń téèyàn èdù èèyàn máa wà ipò ọláyẹ̀ sí ń téèyàn wà á ọlọ́mọdé àparẹ́ gbogbo àwọn táwọn wà náà kakó wọn láti rẹ̀ kí jẹ́ wa ebi wa ń lọ́kọ̀ ebi wá ń pa ànábì sallallahu alayhi wa sallam ànábì wá jáde ó wá àbí bóyá alẹ́ àìsàn àdákẹ́kù ọwọ́ adébì kan ah ẹni ah, ìkan náà ọ̀sán àbẹ́wà ah, ah sallallahu alayhi wa rasulullah ah ah allahu akbar ẹ bá mi rí púpọ̀ ọwọ́ agbéwà tó fún lára ẹran rẹ̀ fàtọ́hù rasulullah sallallahu alayhi wa sallam ọwọ́ agbéwà rẹ̀ nífà nẹ́bì anabi wa mú anabi anabi ah ṣe pé wàrà oúnjẹ ní lọ́dọ̀ wọn anabi wa mú wàrà ìtìmá ẹnìyàn kọlbù ọkàn rẹ wà balẹ̀ tọkàn yẹn máa balẹ̀ tí yẹn máa gúnfẹ̀ yìí ayàdé ọlọ́ni wàrà tó sọ̀nkú ni gbogbo abẹ́rẹ́ ìjọba ànẹ́bí ò sí wọ́n o kò pé ọlọ́dẹ dànù o kọ́dẹ̀ ìlú àmọ́ fi ṣe fáàrí pé ẹ̀yìn lè mí jẹ èrí jẹ ọmọ so arùpọ̀ ọmọ mi ọtí pé ntájá lè rẹ̀ ń jẹ àwọn kan bẹ human being like you tí wọ́n rí jẹ ọ̀daràn láti kí a mọ̀. gbogbo yín náà lọ́lọ́run ti ṣe dáadáa fún ọlọ́run sì ní jọba jẹ ẹ lọ wo translated Quran ẹ lọ wo àyà ni fúnma latus alunna yawma idin ani nàìjíríì. fúnma latus alunna. kò dùnmọ́ bí o ṣe ń pè àfa àwa àfa àwa Abdullah kò dùnmọ́ bí ṣe ń pè latusi òun fún sínú ní kásá latus ni sukun ni amídàmúre ní tọ́ba lọ́ọ́ lè wọnú Quran latus alu kèsì latusi sínú ni wọ́n ti fún kásá kò sí ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم kápẹ́kéwú dáadáa nílẹ̀ yóò fi yàtọ̀ sí àwọn oníkéwú alálàǹgbá ilé kéwú ní ọkọ̀ ọmọ lọ alálàǹgbá ni wọ́n mọ̀ wá pa kí n ràn yín wọ́n lè mú láàyè wọ́n lè ṣe é. oríṣiríṣi ilé ní bẹ kọ́ lọ́wọ́ làwọn nu wàhálà ọlọ́ni thumma latus'alunna yawma idhin ani na'imi gbogbo èyí tá a sì dẹ́ra fún ẹ lójú ọ̀dẹ̀ra àní láìpẹ́ àmọ́ àti tìrìbùnà náà wà láìpẹ́ àmọ́ torí òní ẹjọ́ wà tẹ́ ọmọ pé eléyìí privilege ni kò ní bá bára jẹ́ náà bá tí ọba tí sẹ́kù lọ́dọ̀ àmọ́ àwọn èdè ẹbẹ ẹjọ́ kejì ọbẹ̀ ẹjọ́ kejì tẹ́yìn ẹjẹ́ ẹni tẹ́wàá gbé fáwọn kan wọ́n máa kó náà ní ìgbádùn délé tí wọ́n nu mọ́n tí ń bà mọ́ wà lé kéwú ẹrú ọlọ́nkan bẹ ọlọ́mọ́sàbà sí dáadáa fẹ́rú náà kìí jẹ orí ẹja èmi òṣèré owó jẹja iṣẹ́ rọ́lọ́ òun náà ni ò jẹ́ kájẹ ó òun ló jẹ́ kéyìn ó sì fi sọ́lá ìtànsọ náà ta fi ní wọn bá wa rojọ́ tọ̀dọ̀ wa iná torí pàwà kọ́ la níní owó ọ̀dọ̀ rẹ̀ wọ́kọ́ lórí ọlọ́run lórí ó kó sí ọlọ́run ilé sọ nílé góòlù tí sáwọn wọ́n gbogbo ògbà dáadáa bàbá ẹsẹ̀ tó ẹ̀bà pé màtíríà tí wọ́n ní sọ́ọ̀dẹ̀ tẹ́ kọ́ èyí fi lé sànú ni àwọn kéèyàn ọmọ gbowó lé nílé tó kọ́ wọ́n ti lé two point kílẹ̀ kan mílíọ̀n lọ wọ́n tún ti lé kílẹ̀ kan àkílẹ̀ wọn adé bẹ́ẹ̀ bá bí pé dáàdi àbí mami ẹ wá sí ah, ẹyọ lọ́nà pàánù wo ah, ah, ẹ sì pàánù lé ẹ dàbí ìbò Allahu akbar ìsìláàmù tọ́ba ti tẹ́lẹ̀ ọlọ́dí ọ̀dà fún wa ẹgbẹ́ ọlọ́run yẹn kì í wá jẹ èrè ẹ̀jà èmi ò sí owó jẹjà lèké wù ẹwà ọlọ́gbọ́n tí mo wá dá mo wá ní àfáà lọ́gbọ́dọ́ nìyí torí torí náà tó bá fẹ́ bá gé ẹja wọn è gé ẹja mọ́bi orí o ibi etí máa ń síbà etí máa ń síbà ẹja ti máa mú un dé torí ọ̀dà nù ní ó sì máa rẹja tọkọ máa ní sórí ibi tó ọmọ èmi sì sàmùkẹ́ èmi wá sàmùkẹ́ mi kàwé òun ò sì kàwé mi ní sórí ibi tí máa ń síbà etí máa ń síbà mẹ́ta olúwa ní nǹkan tí ó fi ṣe mọ́jọ owó gé ra rẹ̀ mọ́ má bá ń gé wọn tọ́ba mọ wá máa ń tágẹ́tì ẹ̀ ẹ lọ́jà kọ́ mọ̀ wá sí òsì máa ń dèèyàn ọgbà tí ò yẹ kọ́ gbà wàláhì àzìm unbearable condition ìyá ni téèyàn ọgbà ọlọ́run sọ wá ń bẹ̀ ìní ìmánì fi gbọdọ̀ dúró dáadáa lẹ́nu èèyàn èèyàn gbọdọ̀ tayọ àlà ẹni tó tó ń gbé lọ bí ẹnàdà sí yọ nàwọ sí yóò rò pé ọgbà ń lẹ̀ àbẹ̀ ọlọ́run ìmánì ọlọ́run dàpọ̀ ló wà ní ìmánì torí tọ́lọ́n bá róyẹ̀ ní ìmánì kò ní débi owó èlé kọ́lá kọ́ tọrọ yọmọ̀ pé wọ́n yá tọ́lọ́ bá lóyè ní ìmánì wọn ò ní pé torí kíní ẹ̀ ọtí láti ṣe fún ọkọ gbà á tọ́jẹ́ mùsùlùmí kò ní gbà a sọ yìí lé àkọ́lọ́ wọn lóyè ní ìmánì tọ́lọ́ bá lóyè ní ìmánì wọn ni wọn fẹlẹ́ dẹ̀sà àṣejẹ fún yọ bá mọ̀nà ṣùgbọ́n tọ́lọ́ bá lóyè ní ìmánì n'i èmi ni wá máa ń gbà bí palapolo eré ẹja inú mi wá máa ń dùn pé alhamdulillah ọbẹ̀ mi náà tiẹ̀ wá ń sẹ́ǹtì ẹja báyìí ọbẹ̀ mi náà wá ní aroma wallahi ìgbésí ayé tí mo fi lólé kéwù nù torí náà jama ìmánì kìí ṣe ní tẹ́yàn máa wípé ń gba abálọ́lá tán àwà kò ní ṣe wá mọ́ kẹfẹ́ nílé yẹn wọ́wọ́ yọ àfi ìmánì náà bẹ́ẹ̀ kọ́ o ìmánì ní yọ tẹ́lẹ̀ tí ọlá bá wá dé èyí ò lò tí ipò bá dé èyí ò lò ẹ gbogbo àwọn bàbá wọ̀nyí ọlọ́njọ́ ọ̀dà fún ọdọọjọ́ alẹ́ bí bàbá wa kí tó yìí bí ṣe tó yìí bọ́bá pé ah, mo fẹ́ kẹ́ wàláì bí ẹ̀sìn máa lọ láti yóò fi lò kalẹ̀ rẹ̀ èmi ìtàyàn o èmi sísọ tẹ́yàn ọba ṣe o èmi ìflátà èyàn o káwọ́ jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n á pé wọ́n ṣe bẹ́ẹ̀ àà wàláì ní wíwẹ̀ ọlọ́dàkùn àyàn wa máa ń fún wọn ni nínú ètò ẹ̀sìn ẹ̀rí àpọ́ni ó gbúrò ń nígbà tí oníyàwó tí ó ṣe bẹ̀rẹ̀ tí ó ṣe ń jẹ fún òyìnbó olóyìnbó ebi fẹ́ dé yìí o àpọ́n ànígbàtà lẹ́bi sọ̀rọ̀ àpọ́n ẹni tó ti tó gbéyàwó tí ò gbéyàwó ànábì ọ̀sọ̀rọ̀ rẹ̀ dáadáa tí gbogbo májẹ̀mú gbéyàwó sì ti pé sí la ànábì ni ṣìráàrù kù ẹ̀rú bẹ̀rẹ̀ dẹ̀mọ́ ṣìráàrù ní ti jẹ́ ṣìráàrù ni àwọn aláburú nù yín tẹ́ bá fẹ́ mọ̀ wípé àwọn aláburú dà wọ́n ànábì ni uzaabuku àwọn àpanu yín ni ṣìráàrù kù kò sí dẹ̀rù ṣìrárùkún rúzàbùkún ẹ̀ wíbẹ̀ àbí ń dò yín ni irú ẹ̀yìn kọ́ ni wọ́n ń pè lápá ẹ̀yìn òtí tó gbé àwọn àfáwà aláró ẹ̀sìn sùúrù àwọn bí àfáà mọ́súdì àwọn ọkùn gbẹ̀ngà wọ̀nyí gbogbo wọn tí wọ́n tó gbé àwọn tí wọ́n wá ń wò pé ó nígbà táwọn bá lówó káwọn tó gbé àwọn ta ló sọ fún pẹ̀lú ta ló ní dẹ́dẹ́ ní kẹrin ṣé ẹ̀kọ́tà ẹ̀ ti nílẹ̀ fi àròpé dẹ́dẹ́ agbọ̀nà lówó ọlọ́run fún yín lówó ni. ṣùgbọ́n kò sí dandan kankan lọ́dọ̀ ọlọ́run nǹkan yọ tó jẹ́ lọ́dọ̀ ọlọ́run méjì ní nǹkan tó jẹ́ dandan lọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀ àwọn ẹ̀dá ikú àtẹ̀sán ikú àti nǹkan méjì kò sọ mọ́tẹ́fẹ́ dá sí ẹ ń kú ẹ kú tí mo ṣe ẹ méjì so anabi ni ṣirarukun ozabukun bí wàá sì ṣe máa ya ń tiẹ̀ ni ìbá ń lọ báyìí yóò tún dẹjú ètì dị tí èèyàn gbọ́ àti tọ́wá gbòòrò lógì tó dìde ṣe àpò tó wáyé pé ìfọ̀kànbalẹ̀ kan bẹ́ẹ̀ lé fún gbogbo wọn ọlọ́ba pèsè ìyàwó àgbàkà fún mi má jẹ́ wọ́n gbogbo àwọn a ti mu ọlọ́run jẹ́ la àwọn tá a tó fẹ́ a tó tó àwa tí a fẹ́ kó tá a fẹ́ fi míkírà kọ́ ọmọ pàdé ànábì ẹlòmíì mùsùlùmí ni ṣùgbọ́n òun kò fi míkírà kọ́ ọmọ pàdé ànábì ọlọ́mọ kì í sí kàtígórì kánàbí ọwọ́ apá àwọn ọmọ rẹ̀ ìdájọ́ gbéra kí àwọn ọkọ̀ ajẹ́ pé míkírà àwọn ìjà wọn lẹ̀ dápọ̀ ọlọ́wọ́ pa àjùmọ̀ sí ní òfìjẹ́ tó já wọn mọ́lẹ̀ láti kí àwọn wájú ànábì tó bá ànábì ní tanáta wo ẹ máa fẹ́yàwó ni o mẹ́rin ni ẹ má kọjá o tanáza lu ẹ máa bímọ fàyín ní mo káfíńrì ó ń bẹ kúmùlù mọ́mọ́ yọmọ kìyàmọ́ pípọ̀ yín ìfi dúpẹ́ fọ́lọ́run ìfi ṣe ìyára jọ́gbọ́dá kí a mọ̀ fọlọ àwọn ìjọ tèmi rè ẹni tó náà fẹ́ fi míkà kọ́mọ pàdé ànábì tọ̀ òun náà lọ́mọ ọlọ́run sọ látún tọ́lá náà pọ̀ ọ wá fẹ́ ìyàwó kan ní gbogbo àwọn tẹ́ńdà burú sáyé ìkànnù wọn nù èyí ti bẹ́ wájú tọ́lọ́run kó ti ọ̀hún kéde tẹ́nìkan lè jẹ ìkan tó tó gbélé ń bí bó ṣe tètè kú náà ni yes olóbìnrin kan tẹ́mi ẹ̀ bá gùn ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni torí gbogbo ìgbà tó bẹ́ẹ̀ bá ti rí pé ọmọ èèyàn bàtà ìbàtà yẹn ti sáìsì wọn bọ́ọ̀lọ bọ́ọ̀lọ kọ̀ọ̀kan wọn mọ́ àkílọ́pàá tó bẹ́ẹ̀ fi máa pọ̀ ọkọ mi fọ́mọ ó bí wo ní pọ̀pọ̀ ìlọ́pọ̀ mi lọ́jọ́ alẹ́ tí ìbá sa obìnrin jẹ́ lálùbáríkà tọ́ba ti tọ́mọ bá ti wọ́n ọkọ mi ọkọ ní pọ̀pọ̀ lọ́kọ mi ọmọ mi bàbá rẹ̀ bàbá yín ni ọmọ pọ̀kọ̀ masudi oní náà bàbá yín ń pè ọ́ kò ní pọ́pọ́ mi ń pè ọ tọ́mọ rẹ̀ bá dé mi ọ̀kadì ọkọ̀ mi mi yìí sọ bàbá ni pé ìwọ máa lọ ilé náà ti tó ṣe ṣùgbọ́n gbá bá pé méjì já pé mẹ́ta kí ló fẹ́ kọ́kọ́ kú sí yóò pé oníranù bọ́ bá kúkú ní ìsìn gbogbo tí bẹ́ẹ̀ lè nìkan náà kí mo tún ní fi máa gùn díẹ̀ mi gbogbo tọ́lọ̀ sí fún alóore ọlọ́run dákun mẹ́jì ṣe tánà orí ìbàjẹ́ gbogbo tọ́lọ̀ wá kù sí ọlọ́run bá yanjú ẹ̀ gbogbo àwọn bàbá wa bàbá wa tọ́lá ni bàbá wa ajùmọ̀ yóò ní bàbá wa padà ní gbogbo ẹ̀yin bàbá bàbá ọlọ́run mẹ́jà padà sí gbọ́ báyìí gbogbo àwọn ọ̀dọ́ náà ọlọ́run dáwà náà dàgbà rí já sóríire mọ́síwá ní bàbá